tí wọ́n ti sọ fún yín ní àdúgbò ọ̀kẹ́ wọ́n ká kalẹ̀ ọ̀dí ò bá wọn sá gbọ́ inṣàlá sọláàtì wútìrì yìí mo tún sáfíkà lọ́nà nípa ìrún sọláàtì wútìrì sọláàtì wútìrì yìí mo tún sáfù kan wọn á ní tí wọn fẹ́ sùn alẹ́ ní màá kí ṣùgbọ́n bí mo ti délé báyìí mo ti wà fàtí mo ti sọ̀rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀dì báyìí ìgbẹ́ ni mo sùn náà gbàtí ìjì kódà wọn á ti ṣe àtàlà tó kẹrù nínú mi tẹ israẹli wà látàn báyìí wọn ń gbé kàámà lọ́wọ́ ní fún àṣùbá ẹ̀dá pẹ̀jọ sai wucin ya ci lomin abis abisira sai ka san ji sai bun ma ki san salamu alaikum alaikum salam wa akbar mo rò pé Yorùbá náà kí àtà gbọ́ pé ìṣe nǹkan gbọ́ ni pé wọ́n láwọn ti sọ ìdá àbí. ọkì ìṣàfùyì ọ̀kẹ́ torí yìí náà níbi ká ṣàlàyé rẹ̀ ni mo ṣe gbé mo ẹ ọba tí náà ti gbọ́ nù. àyè kẹsẹ̀ ya sáfẹ́ àti wíkìrì sọ́tọ̀ èyí ò ní àkọ́kọ́ àtúnṣe. ṣẹ́rí tí àwa ń pe mo rò pé nàìjíríà náà lọ́ ràn wọ́n níbẹ̀. tí mo pé ní gbogbo wa gbọ́njúmọ̀ ni pé àfààní ẹ̀dá níyàn ṣáfì bàbá ìsàlámà àfààní ẹ̀dá níyàn. wítìrì èyí wọn ordinary lè yàn gbọ́ yé pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn lọ́jà fún ọ pé òun dà níyàn ṣáfù ó sì yanjú ṣáfù ọ̀rá shafi wọn lọ lọ́dà níyàn wítìrì ńlé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́rí ntí ọ̀fà ṣáfù àti wítìrì ni pé sunna anabuwa nínú sẹ́ àtọ̀rọ̀ ànábì. Téèyàn bá fẹ́ wo pé literally lédè kí ni jẹ́ wítìrù? Òun ni tí ìbọn pè ní odd number. Kí ni jẹ́ odd number? One ẹyọ kan mẹ́ta. Hmm, àwọn tó ní ìbéèrè ò ní gbọ́ fáìfò ọ̀sọ̀ ní èdè Faransé tí wọ́n ẹyọ kan mẹ́ta márùn-ún méje mẹ́sàn-án àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yàn bá kí wítìrì rẹ̀ alákàkan ọwọlé àbí ọwọlé ọwọlé torí pé wítìrù ni ǹjẹ́ ọ́n láti jẹ́ àṣọ nínú àṣọ sí ní ẹ̀yọ̀kan. Wọ́n wá wádìí lẹ́yìn ìgbà eléyìí ni Fáhámù kéèyàn kọ̀kọ́ fà yí mà nù àdìsí jẹ́ kí wítìrì tó wà lábó ṣe kí ni. Òṣèrà kẹyọ̀ kan ẹ̀kí, òṣèrà kẹyọ̀ kan ẹ̀kí wọ́n á rí i pé ànábì èkì jẹ́ sallallahu alaihi wasallam ànábì ọkọ̀ọ̀kọ́ máa kí méjì méjì nǹkan kí méjì ọwọ́ àti wùtìrí sàkùn inú kó kí mẹ́rin ọwọ́ àti wùtìrí kan àṣìkà nígbà ànábì àti mẹ́tẹ̀ẹ̀ta yóò ní ìṣòro kò síbi ká ànábì ti kàn dìde lọ́wọ́ àti wùtìrí kú ni látàkàn eh, náà ti òtítọ́. Bẹ̀lẹ̀ ìbọ̀ ọ̀fà ni pé hadith kan tún wá wá gbogbo etí lọ́dọ̀ apá kan náà wà nípa wọn ládìsí náà lẹ́sẹ̀ lẹ̀. Àmọ́ ká fi kún ike arí inú ṣe sí ànábì. Wọ́n ní náà nàbí yìí sọ̀lọ̀ bọ́ àwọn àlejò wọ̀sálẹ́m anil bùtẹ̀rà náà anil bùtẹ̀rà. Ànábì kọ̀ ká máa kí nǹkan tá a gbé láàbọ̀ tí ò pé nígbà àwọn òtúmọ̀ rẹ̀ wọ́n ní ìtumọ̀ ẹ̀ ní ṣe ló fi wíjì rẹ̀ ní kẹ́ni kan àmọ́ àdéhùn ibi mo ti wí yíyí kàdá nínú àwọn àlùfáà tí wọ́n ní ọ̀la láti àmì àmì tí ò sí èméjì ni pé nínú súnà àmàlìyà nínú àwọn sẹ́tà nẹ́bì gan ṣe ànẹ́bì kìí ṣe kí ni kìí kí wíjì rúra bẹ́ẹ̀ tá a bá sì wò tó máa wíjì rú àkàtà ṣe kí ni ó wọlé èyí ń lọ fi fà á pé ní báwùlẹ̀ kí wítìrí kan ọkọ̀ kí ṣàfún yìí ṣàfún yìí ṣọ́ráka méjì péré báwa ti sọ́ jù wọ́n o o lè kí gbówó òkí mẹ́rin àwa ti wítìrí kan gbówó òkí mẹ́fà àwa ti wítìrí kan tó jẹ kọ́sàjẹ pé yọ padà kú sí àṣọ torí náà oníbèrè yìí yọba máa ti irú bèrè yìí ọba ti wá ni pé àti ṣáfẹ́ àti wítìrí lè yàn ọ́ yá gbàgbé yìí tọ́ba pé ní èyàn kú mà fóun fẹ́ yan náfìlà kan láì bí náfìlà gbogbo alẹ́ lẹ́yìn ìṣáì òun ló fi jẹ́ pé ìṣáì náà ní rọ́ọ̀tìbù tiẹ̀ ìṣáì ní náfìlà tiẹ̀ lọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí náà bá a sálámà ìṣáì nísìnyí èèyàn lè dìde kọ́kọ́ kékí láka méjì èyí tí èmi máa ọ̀bùdáàbù lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí ni pé báyẹn bá ti sálámà ìṣáì láka mẹ́ta lókùn tí wọ́n tù kò rí bẹ́ẹ̀ ẹ ti ẹ ti ẹ ti ẹ ti ṣe jàmbá kan fúnra yín ládánláńlá kan ń bẹ tẹ ẹ ti fojú fò ẹ rí bí ìwọn àyílà ṣe níná fílà tiẹ̀ ṣé àṣùbà níná fílà tiẹ̀ bẹ́ẹ̀ náà ni ìṣáàyí náà ní tiẹ̀ nínú àwọn náfìlà yìí òun lọ́wọ́ àlọ́ hadith ibn Umar radiyallahu anhu ìkẹ́ni tó bá dún ní mọ́ráka méjìlá kan ọlọ́run ọkọ̀ lè kalẹ̀ fún lálìjẹ́ ilé ìjẹ́ lọ tí ń wéèsì ń hò torí náà kí làwọn tí ó fi kí méjìlá òun ní rákà méjì tẹ̀yìn kí ni ẹ̀yìn ṣáà torí náà ọyẹ kéèyàn kọ́kọ́ kí yàn ní mọ́ṣáláṣí àbí ó sì ṣeré rẹ̀ náà nàbí là ń bẹ lẹ́yìn ìṣáì báyàn bá wá fẹ́ kí wútírù ẹ̀rí ní nínú nínú kéwù ẹ́ ẹ lérí nìkan èmi ò rí bọ́yá lomi lè rí ní gbogbo jẹ́rà fídíò èmi ò rí nìkan tó ti ní àṣàbù ìwà nìyí wítìrù náà ni wọ́n pe gbogbo ẹ̀ wọ́n dàbí yẹn kí méje kí ni wọ́n pè é kí mẹ́ta kí ni wọ́n pè é wítìrù náà wọ́n ká dìjẹ́ àṣọ àmọ́ nítorí fa ni mo ti fún yín ni pé ànẹ́bí kan kẹyọ kan yọkọ̀ kí méjì méjì méjì ó tó wá fi àṣọ kan parí ẹ̀ torí náà ní kúkúrú tàbí dáhùn béèrè mẹ́yìn ìtọ́yẹ eh, ni yóò ṣe ni pé bọ́lá ìṣáì rẹ̀ tán ọmọ yẹn ní abílà méjì ìṣáì èyí ni ó kún rákà méjì látà nẹ́bí níbi yẹn bá dún ní màá ti ń fi ládá ńláńlá ń bẹ́ fún ní àlùyámà bí yẹn bá wá méjèèjì lọ wọlé bí yẹn bá mọ̀ pé ah, mo ti ń lọ sùn yìí ó dà sùdá o kọ́ ya tètè kí wítìrú rẹ̀ kó tó sùn mẹ́ta lọ́wọ́ afẹ́ kí ni márùn-ún ni méje ni ó bàbá sì mọ̀ pé náà gbóhùn bá sùn nísìnyí òun ó tún dìde ká ṣubú òtótó àti sáfẹ́ àti wíṣìlì ni ó dìde ìpapọ̀ ń wí nù ṣẹ̀ṣẹ̀ kéèyàn wà ní mo ti kí ṣáfún ọwọ́ àpò wíṣìlì wallahu ta'ala a'lam. Àhà èyí tí àbò béèrè la èyí tá a bá béèrè gan-an àìdáhùn rẹ̀ ọlọ́run sọ ilẹ̀ sọ̀rọ̀ àdá èyí tá fà wá béèrè ni pé wọ́n wá ti gbẹ̀rún dúró èèyàn ti kọ́ ọmọ wọ́n ti sèkọ́ ọmọ ewu ti gbọ́ ní lọ́nu àbí èèyàn máa san èèyàn ọba ti san bó ni ó ti san ìbéèrè kan dání bó ti ṣẹlẹ̀ sáàpà yìí ó ti ṣẹlẹ̀ sẹ́lòmíì náà irú tí mo lórò pé ó jí lóru ó ṣeé ṣe ó gbé lọ kí ọmọ tàjí mọ́ pé kí gbàjọ́ pàdé jí ọdún sọ́wọ́ èyí tí ọba mu òun ni pé orúkọ ìbẹ́ nínú làrá nẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ́nà wípé bí wọ́n bá ti pè wọ́n àṣùbà bí wọ́n bá ti lè ṣe kí pè wọ́n àṣùbà kò sí náà kí làmì ìmọ̀ ìlà ràkàtẹ́yì àlùfáàjì àdéhùn lẹ́sẹ̀ lẹ́yìn gbogbo òru lèyàn lèyàn náà fílà o àmọ́ tí wọ́n bá ti lè pè ń àṣùbà kò sí òun náà fi làmọ́ ilá ràkàtẹ́yì àlùfáà méjì tá a máa kí kó tó di pé àkàṣùbà ni. èyí ń ló fi jẹ́ pé ní kò bá mọ́ béèyàn ọba ti lè kí wíìtì rí tí wọ́n bá fi kú sí tí wọ́n bá fi pè ń àṣùbà kò bá mọ́ eléyìí ló ń nínú ọ̀rọ̀ àwọn àlùfáà lọ́dọ̀ àwọn àlùfáà ní mọ́tẹ́ àbí ìmáàmì máàlì yìí àwọn ní bí wọ́n bá bí wọ́n bá pè ohun tí wọ́n lè gbẹ̀rún dúró ó sì lè kí àmọ́kànlẹ́sẹ̀ ńlẹ̀ mọ́jà yà lọ́dọ̀ àdìsí nípa ọkùrí àpè ní bí wọ́n bá ti pè ohun ẹ̀mọ́yàn náà fílà míì mọ́ wíṣírù náà sì ní kíni náà fílà lòun náà ẹ̀mọ́yàn náà fílà míì mọ́ àyàfi rákà ẹ̀yí àgbàdo. bóòlù ẹni yóò ti wá san òun làwọn àlùfáà wa ní yóò tán fi akọrọbì wákọ́tẹ́ mọ̀mùtì nígbà tí gbogbo ìgbà tí opportunity ń bá ti bẹ̀rẹ̀ ní ọ̀tá yẹn hàn opportunity àti ìyẹn náà fi là kó stọ́ọ̀pù nìfẹ́ kí ló dé stọ́ọ̀pù ànẹ́bí níbi wọn bá ti kẹrun ẹ̀mọ́ yẹn bí ni nẹ́fílà mọ́ àfẹ́rẹ́ àti ìgbàlérì ọ̀nà pé tó stọ́ọ̀pù nẹ́fílà yẹn àti òjẹ́ yẹn ó kí ló ti rú nù yọmọ wa retí tilẹ̀kùn ló tì í ń bò lọ́lọ́run ó sì àwọn àlùfáà ní mi létílè tí ọlọ́run bá ti sí i nìyẹn sáré mo wá nígbà ọlọ́run ó sì òun lásìkò dùhà òun lásìkò kíni dùhà ẹ̀kùn tó ti tì pẹ̀lú pé ẹmẹ́yẹn náà fílà mọ́bíá bá ti pa ṣùgbọ́n ó tì wọn o àfi rákà àti ìbájẹ́rì nìkan làyàfi òun ni àyàfi kíkẹ́ ọ̀bá kí rákà àti ìbájẹ́rì tí ẹ bá jẹ̀ náà náà ó lè kí lẹ́yìn òjò náà lọ rákà àti ìbájẹ́rì nìkan ni o àyàn náà fi làmì mọ́ títí tó fi di kíni àsìkò dùhà ìyẹn ni pé wọ́n ti òrùn ó ti yọ kọ́dà wà ní sùúrù díẹ̀ àmẹ́fì ní hàtà tàrùtàfì á kẹ́yì kọ́ìdá rọ̀mùsìn tóorùn ó fi lọ tí ó lo òkè bí bí ọrùn kan àmọ́ bò láti máa gbọ́ ọrùn yé nìyí àwọn àlùfáà ní bí ogún ìṣẹ́jú ọ̀gá wa ibùdó kẹ̀mí làǹdà àmàsánmá àti sheikh Muhammad ibn Sọ́ọ̀lì ibn Ọ̀tẹ̀mín rahimahullah wọn làwọn ti fojú dáńtà wọn bí ogún ìṣẹ́jú ti tó. wọ́n bá rí i pé òun yọ láago mẹ́fà àbọ̀ wọ́n bá ti da aago méje kù ìṣẹ́jú mẹ́wàá. ìjọba ìṣe pé aago méje lòun ń bẹ̀rẹ̀ sí yọ ní sùúrù ká aago méje ọkọjá ogún àwọn ní ẹ̀fún náà ìlà yìí ẹ̀fún tó ṣe kí ni àwọn afáà nígbà wọn ni ọ gan-an àǹfààní ẹ̀nì kò mú wítìrú rẹ wá ọwọ́ àfihàn kankan. wítìrú ni òfin wítìrú ni tí òun ni ẹ fi gbẹ̀yìn gbogbo òun ìjọ kan ó sì gbọdọ̀ jẹ́ kí ni àṣọ. nígbà tí wọ́n bá wá ń kí wítìrú láago méje àbọ̀ àbí aago méje kọjú ogún wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rùn lọ àbọ̀ ń parí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń fi jọ̀hún ní lóye wíjìrú ni pé òpin wíjìrú ni pé òun yẹn ti kásẹ̀ gbogbo ẹ̀rùn ọjọ́ kan lẹ̀ àti tọ̀sán àti ti òru ó sì gbọ́dọ̀ jẹ́ àṣọ. náà nísìnyí làlórí bá wọlé fi pé àwọn ọdún wíjìrú lọ bẹ́ẹ̀ sàn yìí nígbà tó sì sàn sí yìí kì í sì parí ìrún ọ̀sẹ̀sẹ̀ tó kéde sílẹ̀ láì ìrún ọjọ́ òun ni táwọn afá àti fíìmù ìjìnlẹ̀ wo sẹ̀rí àná o lọ́n sàn àmọ́ kò gbọdọ̀ fi wítìrí o yọ sọ di sáfẹ́yì bọ́ba ẹ pé wítìrí rẹ sọ ọmọ kí mẹ́ta ni ọwọ́ àfikàn kùn àníyàn wítìrí náà lọ́dà ọwọ́ àfikàn ni ó fi kan kọ ọmọ bá ọlù òfin ìṣẹ̀rí àmúbòmí bọ́ba ẹ márùn-ún lọ ọmọ kí ọwọ́ àkọ́jú mélòó bọ́ba ẹ méje lọ ọmọ kí ọwọ́ àkọ́jú mélòó ẹjọ bí a ti máa sàmì sí rẹ̀ ọlọ́wọ́ ààrẹ náà. ìbàjẹ́ ìbálárò ọlọ́run ṣe àlékún karamọ́ fún wọn olúwa olúwa olúwa mójútó yàrá ìyàrá lálùbárẹ́sà yìí ọlọ́run yóò san ilẹ̀ sàn rẹ̀ wọ́n ti kí àwọn àtọ́ àwa náà tí wọ́n ti ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣèlú wa àbíbàjẹ́ ìbálárò ọlọ́run yóò ṣe àlékún karamọ́ fún wọn sọ ìbéèrè tèmi kọ̀pọ̀ nípa gẹ́gẹ́ bí àti ìmọ̀ gbọ́ ìmọ̀ wáyé lórí tèrèsì tí obìnrin bá kú torítorí kí ọlọ́mọ fi èrò rẹ̀ kà wá ọ̀rọ̀ tí obìnrin bá kú nínú oyún tó àwọn dájọ́ wípé wọ́n ó ṣiṣẹ́ abẹ wọ́n kọ́kọ́ gbé ọmọ inú rẹ̀ kú òkúrò tó ń wó sìnkú àwọn kan ní wọ́n ó sin ti oyún tóyún ni èwo ni ó ṣe èwo ni ọba ṣẹlẹ̀ àmọ́ nínú méjèèjì nílẹ̀ bá fi máa ń gbọ́n wálé obìnrin tó bá tọ́ sí tóyún tóyún aṣọ tí wọ́n bá wọ̀ ẹ̀ wọ́n fi sí pé wọ́n gbọ́dọ̀ wọ sọ mọ́ pé wọ́n fi wọ́n dáná sọ àbí adáǹgbọ́ ọba kan sọ wá fẹ́ máa kí ni báwo ló ṣe rí nínú ṣẹ̀rí à ọlọ́run yóò sọ wáyé ṣẹ̀rẹ̀ fún àwọn ọ̀rẹ́ wọn tó lọ́wọ́ ẹni ọba gbọ́ bẹ̀rẹ̀ kejì kọ́ ṣe aṣọ tí wọ́n bá wọ̀ ní ìgbọ́nà. náà ẹni tó sin àbí. láti ah, ṣe covid nineteen. obìnrin yẹn gẹ́gẹ́ obìnrin tó kú gẹ́gẹ́ aṣọ tó wọ́n fi kú fi kú yẹn aṣọ tí ó wọ̀ tó fi kú yẹn torítorí. òkè kìí làwọn tó sin. ẹ̀wọ̀n á ní wọ́n fẹ́ sí wọ́n bá fọ́ aṣọ yẹn kí aṣọ yẹn ní gbọ́dọ̀ fún ọjọ́ fún ẹ̀kọ́ fún ọ̀wọ́ kí aṣọ yẹn nígbà tí wọ́n dáná sun tẹ́lú fún ọwọ́ ọmọlẹ́yìn. ìyá aṣọ tó kù gan wọ̀ òkè kìí sí bàbá àdìrí. àbí ẹlẹ́ẹ̀kejì ó ní òkú tó kú ẹlẹ́ẹ̀kejì náà ni ọ̀dà ìbéèrè alákọ̀ọ́kọ́ wọn ni pé àgbà náà ṣàdúrà pọ́lọ́ mọ́tòrọ́ ẹ̀sìn àdáwò fún ẹni kọ̀ọ̀kan wa o àmọ́ àwọn tó bá gbàdánwò fún náà ànábì fún wọn ró dùnú ìpè náà nà tí ọlọ́run fi gbẹrú rẹ̀ ní ṣàyídí òun ni kóbìnrin ó kú sí oyún tó ní rẹ̀ tàbí lọ́hùn àwọn tó bá gbàdánwò fún bẹ́ẹ̀ wọn máa ṣàbára pé àbí wọn rẹ̀ fún wa àmọ́ ìtọ́kan àwa ni pé àwa tá a tẹ́kù la gbọ́dọ̀ mójútó òkú ẹni tó kù tó ń sun wò láàsù àfáà ni wọ́n ní èèyàn ó gbọ́ ọmọ kó nú rẹ̀ kò kò kò yé ṣe dandan ó ní tí máa fà yìí o ó ní tí máa ṣe kí ni tí máa fà obìnrin tí oyún rẹ̀ di oyún oṣù méje àbóṣù mẹ́jọ àbóṣù mẹ́sàn-án fi hali gbẹ̀gbọ́n nìna nínú tí ó gborí jù lérò ọmọ ànábì ádámà ni pé àlàyé ní bẹ́ẹ̀ rẹ̀ pé ọmọ tí ń ti ń ṣe ẹ̀mí ní bẹ́ẹ̀ rẹ̀ òun làwọn àlùfáà tí máa wo àwọn àlùfáà máa dá sí ọ̀rọ̀ báyìí àwọn ni wọ́n máa wo ohun tí a ń pè ní àkọ́bọ́yá àpèdíyẹ́sọ̀lùmọ̀ àṣọ àwọn tó ní í ṣe pẹ̀lú medical practice ń gba òbí òní ìṣẹ̀rí àwòwò àwọn ni wọ́n máa ń wòye irú yóò ń ta. wọ́n bá pé àwọn dókítà arípọ́mọ yìí ní wọ́n ní tí wọ́n fi wò ó pé ìyá ló sì ti kú yìí. wọ́n bá pé bí wọ́n bá la inú yìí ọmọ ìlú ọ̀jáde ní ààyè kọ̀ọ̀dá ìbí kọ́dọ̀ ó lè jẹ́ dandan àmọ́ pẹ̀lú pé kọ́ dá wọn lójú wípé one àlàyé lọ́mọ yìí two àwọn òòyì gbé jáde ní àyè ẹ̀mọ tí wọ́n fi fi condition ńláńlá bá wọn kalẹ̀ òun ni pé ní mùsùlùmí ó ní ọ̀wọ̀ àtààyè òkú rẹ̀ bá a sì lè kọ́ bẹ́ẹ̀ bọ́ mùsùlùmí ní láyé ká máa bá ńlá nù rẹ̀ wọ́n bá kú náà gbọ́dọ̀ kọ́ bẹ́ẹ̀ bọ́ bá bá nídìí òun النبي صلى الله عليه وسلم ṣe wí kágbọ́ yìí náà ànábì nípa iná kásìrà ìbọ́ọ̀mọ lẹ́yìn ti kàkásìrì yìí àyà ànábì ní ẹlọ́ mọ́ o ẹni ọba kan ogun eegun òkú ẹsẹ̀ rẹ̀ bí ìgbà tó kan eegun rẹ̀ nígbà tó ń bẹ láyé náà gbẹ̀njẹ́ lọ bẹ̀sẹ̀ kúté àbó kété lẹ́ máa gbé máa lọ tẹ sàárè òkú máa tán ẹsẹ̀ ńláńlá ni o. láti àgbàgbẹ́ni tí ń sóògùn tí ń wérí òkú tí ń wẹ́tí òkú. àyẹ̀bí ní bí ìgbà tó ṣe ní bẹ láyé eré rẹ̀ tó gbé bí ìgbà tó gbé eré rẹ̀ láyé náà ni. kódà o iná sásọ̀rọ̀ àìbọ̀ mẹ́lẹ́mẹ́ yí kí sásìrì yí àjà. torí náà mùsùlùmí ní huruma àtàyè àti òkú àwọn àgbà àti ní. tí ó fi jẹ́ ká ìyẹn ni pé nǹkan àfi fa ọgbà àpọ́nlé tọ́lọ̀ ń ṣe kó kú ìyá ọgbọ́dọ̀ méjì èyí ọgbọ́dọ̀ léjì tó ti ṣe kó pàtàkì tó sì dá wa lójú lè ṣe ká fẹ́ kàn yẹ̀wò ní bọ́yọ̀mọ̀ àwọn yé bẹ́ẹ̀ kò ní yé àní one ọmọ ìyá alààyè ni two a pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú gbìyànjú wa àwa náà mọ̀ o àmọ́ pẹ̀lú gbogbo ìmọ̀ tọ́lọ̀ ń fún wa o àròkà lè rí i ọmọ yìí gbé jáde ní ààyè yóò tó láti ṣe ìháàbò tó mọ̀ ìyá rẹ̀ wọ́n rárá yóò gbé sí inú rẹ̀ wọ́n gbé ọmọ ìjáde kí wọ́n sì dénú sí ẹ̀ padà kí wọ́n lọ sùn. àmọ́ mo ní kì í ṣe dáadáa ẹni ó kú lóyún ṣẹ̀ṣẹ̀ di oṣù méjì àbọ̀ ṣẹ̀ṣẹ̀ di oṣù kan àbí gbogbo gbàtà bá ta sí mọ̀ pé dé kọ́ra bẹ́ẹ̀ gbọ́mọ ìjáde fóònù ìyá rẹ̀ àwọn àlùfáà ní láàyà àìṣù àwòláyà àyà àyàtàn mọ́tàkìrọ́tà láàyà àyà àyàtàn mọ́tàkìrọ́ kò lè live independently kódà bẹ́ẹ̀ lè gbé jáde pé a ah, wọ́n ti fẹ́ ẹ̀mí sí la ọmọdé èdè lójú àbọ̀mọ tó kí ẹnu rẹ̀ yìí torí iṣẹ́ ọlọ́run pọ̀ lára wa bẹ́ẹ̀ ni yóò ti bí kọ̀tẹ́lẹ̀ nìyí gbogbo ọwọ́ yìí bí ó ti wà pọ̀ tẹ́lẹ̀ ní ẹsẹ̀ ó ti lẹ̀ mọ́ inú nìyí kọ́nà bẹ́ẹ̀ ni ń bẹ lára eléyìí ń bẹ báwo lè gbé jáde kò lè kò ní lead successively irú eléyìí wọn gbọ́dọ̀ tẹ̀sí ha kókó ma mùsùlùmí o wọn gbọ́dọ̀ sí kíní wọn gbọ́dọ̀ pa ó gba àpọ́nlé obìnrin mùsùlùmí kọ́nà gbọ́dọ̀ wọn sìn pẹ̀lú oyún rẹ̀ ń náà ni wọ́n sì ń pẹ̀lú oyún kò ní ìdí wọ́n máa lànà orí ẹ̀. kí wàá lè bẹ̀rẹ̀ kí ni. ẹ àbá wí kẹjá dáhùn yóò dá torí ó lè jẹ́ pé wọ́n wí náà nù ìdá àbá wí lè mí náà gbọ́ yé ìpè wọ́n lé àwọn tó sun pé aṣọ tí wọ́n bá wọ̀ tí wọ́n fi sín òun ọ̀gbọ́dọ̀ wọ́ mọ́ èyí ń lọ́kọ̀ẹ́ wà á kọ́rọ́bù àbí ni wọ́n bọ́ sọ lọ́rùn òkú tẹ́lẹ̀ ìjọ́ máa ń wọ̀ tó bóyá ìta àfáà wí ni èrò wọn bọ́dá pé yìí náà ni ọ̀sẹ̀ rí o ọ̀sẹ̀ rí kan kan o pé ní ẹ̀ bá ti wá wọ ọsọ kan lè sin òkú ẹ̀ mẹ́jọ àwọn èèyàn máa sáfòkù mùsùlùmí o nígbà tó fi pé bóyá sọ tuntun lọ́ka mọ́ ẹlòmíì lọ́rùn ẹ ti gbé fájú wa pé àdúgbò lọ ju aṣọ yìí ná yọ kàn gbọ́gbọ́n bíbà tí ń lọ ọ̀tọ̀ ni ẹ mẹ́jọ àmì o ọ̀sẹ̀ rí kankan fún ọ̀sẹ́rì kankan bọ̀ ọ̀ aṣọ tí èèyàn bá wọ̀ ẹnu ẹ̀gbin bá ta sí bẹ́ẹ̀ bí wọ́n ti ń wẹ̀ nǹkan tó jáde lẹ́gbin lára rẹ̀ ẹ̀kọ́ nù gbogbo báwọn náà lọ àmọ́ bẹ́ẹ̀ bá ti wá wọṣọ tẹ́ fi sin aláboyún àwọn gbogbo aláwádìí yìí wọn àwọn àṣà àṣà tí àpadà máa sọ di nǹkan máa ra wa lọ́rùn ewu ẹ̀jọ́ jímọ̀ èké ìkànnẹ́jà làbíyí nǹkan wà láfi gbogbo wàhálà yóò bọ́ra lọ́rùn ẹlòmíì sì ń bẹ lẹ́nu ẹ̀ jìsìn jìsìn wọ́n yẹ parí ń jọ kínní wọ́n yẹ gé kán náà jọ àlàbá wọ́n yẹ wẹ̀ yọ àṣìbì lẹ́yìn tí ọ̀sẹ̀ rí kán fún ní ọ̀rọ̀ ọlọ́run ìlànà nẹ́bí sọ̀rọ̀ àṣọlẹ̀ tó náà lẹ́yìn tí rí mi. ẹ̀yọ́ bá ti jẹ́ pé tí ìmáàmù gbọ́yé ń bẹ̀ ni pé aṣọ tí ọba bọ́ kalẹ̀ tó kàn bá bọ́ lọ́rùn rẹ̀ kàn lọ sùn ná bí wọn ò ṣẹ̀sìn ṣẹ̀sìn ló bírù yóò mọ̀ gẹ́gẹ́ bí àdámọ́ ọmọnìyàn abọ́sọlá rùn ṣe àwọn akínfẹ́ nìkan gbé e. wọn ni ọmọ lọ́wọ́ ní dábàá láwọn oṣù yìí ní kò sí nǹkan kan kò sí nǹkan kan ọlọ́run àdá. kọ́mọ̀ ẹ̀gbọ́n ni wọ́n béèrè gbogbo béèrè mélòó ni béèrè wọn àti mú méjì ńlẹ̀ ẹja àwọn tó wà ní tòsí náà bá tún mú méjì ń bì lásìkò bá kó kakọ́ kára sọ́dọ̀ sọ́ọ́ náà.